ajítòní òtún ti jítòní o pírí lòlógó ń jí. mọ́ fàṣẹ mi sí kó máa bá wa gbé. ọmọ tí ń lọ owó mi kì í fi ṣàyà. adékànnì apọ́mìtà ọmọ tèmi. ẹ bò á. Ah! ojú tó bá yọ tó bá lóun ò ní yàn nǹkan máa ń ṣẹni ọmọ yìí. ajé tòní báwo ló ṣe débí bàbá. ẹ mi ajé tòní mọ̀ ni ọkọ mi lónìí o ọkọ kú. orí rẹ ò ní burú. tòní. lónìí lọ́jọ́ rẹ pé kò ní dọ̀la. a ah! ti jọ ní ọ. èmi náà máa jẹ́wọ́ fún ọ pé oró tí ń bẹ lódò ọkọ̀ ọmọ ó mọ̀ jura wọn lọ. àtomi àtẹ̀jẹ́ yín lẹ́ ó fi sìn kú. kànákànnà dí ògún forí dàgbù ẹ múnú kìnìún fìtọ̀ gba gbogbo ojú Ṣàngó fẹnu gbéná jẹ. kí ló tẹ kàn ṣájáde bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ ṣe kọ́ tẹ́ máa ṣe tán. báwo bẹ́ẹ̀ kọjú sí ọkọ rẹ. kó fẹ́ wọ so bó ṣe rí mi mo ju aná mú lójú ẹ. She tell me, who dropped you? ó kò ṣe mí lánàá ní dáadé. ó jọ pé oògùn lẹ́fi lẹ́fi bá a sọ̀rọ̀ ṣùgbọ́n oògùn yín àwọn olóhùn unfortunately for you oògùn yóò bẹ́ẹ̀ ó ti bẹ́ẹ̀ jẹ ní. rárá bàbá mi ti bẹ́ẹ̀ jẹ mo bá ọmọbìnrin yẹn lé ní ìlú jábà ní ẹ. gbàrígbàrígbàrígbà mọ́lẹ̀ ogún oríire eléyìí tó bàbá lè di rẹ̀ yìí tó fi gbárù eléyìí wá owó tó ní gbogbo aráalé rẹ̀ ní ọkọ̀ ha what else do you want tí mo ṣe fún ẹ kí ni ọkọ ṣe fún aya tí mo ṣe fún ẹ ṣé mo fìyà jẹ. bí tí ó fi lọ́jọ́ mọ́kànlélógójì tán tó o mọ̀ pé kò gbọ́dọ̀ fàkàtà rẹ lẹ̀. mọ́mi ẹ bá mi jí ẹ bá mi jí báyìí báyìí báyìí ẹni kò máa bọ̀ ní báyìí báyìí báyìí báyìí báyìí báyìí. bí a kà tẹ làwà ẹ jẹ́ kó máa bọ̀ láàárọ̀. mọ́mi àníkẹ́ jí sí ẹni kò máa bọ̀ ń lé. bọ̀ṣẹ́ rántí tí ọmọkùnrin yẹn wọlé yìí wá tí mo sọ pé láìpẹ́ kí n fọ́ ọkọ̀ mọ́ lórí èmi ló máa ṣẹlẹ̀. títí bàbá wọn lé mi ní o. ó ti ṣòfò dànù. tẹ́ ẹ bá jọ sùn lọ́jọ́ kan sọ lábẹ́ òrùlé kan nìkan ti pọ̀. because every night tá a bá ti ṣe anything fẹ́ ṣe tán èdè máa disappear into thin hair and please do not give me that crap of you going to celebrate me because kò ní work this time. gbé wọlé ní èyí tó kọ rọwọ́ sí. táwọn kan tù ú ó pẹ́ni tí ó tọ́ méjò mọ́lẹ̀ ooo èbí ká fọwọ́ wẹ̀wọ́ o lọ́wọ́ ṣe mọ́ ká ṣera wa lọ́kàn òṣùṣù ọ̀wọ̀ o àgbàlẹ̀ àmọ́ kedere mi jẹ́ bí òwe ó dàbí àṣàmọ́ ó lọ bí òwe ó lọ bí òwe ó wà éé. torí iná nìyí ọdẹ bójú bala nìyí oògùn gbàmígbàmí kò kò yẹ àgbà ẹranko ń lé mi bọ̀ kò yọ ọmọdé òwe ẹ̀yin jagunjagun ẹ̀ ń dé lógun ọ̀fẹ́ lógun ọ̀fẹ́ lógun ọ̀fẹ́ lógun ọ̀fẹ́ lógun ọ̀fẹ́ o. ní bọ̀rọ̀ ní bọ̀rọ̀ kàwéru kàwéru kàwéru ah. ah. ní bọ̀rọ̀ ọ̀rẹ́ mi ní bọ̀rọ̀ ọ̀rẹ́ tèmi ní ń bọ̀rọ̀ àwọn Yorùbá kan wọ́n rí bàrùbá fín èmi sì fẹ́ fi wọn pé bàrùbá náà èèyàn ní bàrùbá bàrùbá sì lágbára ju Yorùbá lọ èèyàn pàtàkì ní bàrùbá èèyàn pàtàkì ní bàrùbá èmi wá fẹ́ fi yé wọn pé ilẹ̀ tí Yorùbá wà hùn èmi fẹ́ gbà kún ilẹ̀ ibarba kí ilẹ̀ ìbàrùbá lè pọ̀ sí kí àwa náà ò rẹ́ Yorùbá jẹ àbí kò dà. ó dà púpọ̀. àkùá hmm, àkùá. Yorùbá hmm. tí ó bá rí ìbàrùbá hmm. tó dá ṣoṣo á pàdánù. àmọ́ tí àǹfààní bá wà láti gbà padà ó dáa jù. ó dáa jù ní bọ̀rọ̀. ohun tí èmi fẹ́ gbọ́ ní ọ̀dọ̀ kagba kagba kagba kàgbà kàgbà kàgbà kàgbà <laughs> ní ìmọ̀ràn. ne o basembaye ukiwe ka yoruba tabuda. Eh? Ah. láyé láyé kódà o kódà o láyé láyé ọkọ ó fẹ́ lọ bá yorùbá jà torí wípé ó ti ní agbára kódà o kódà o ọkọ tiẹ̀ ò gbọ́dọ̀ bá yorùbá jà hmm. bá a sọ̀rọ̀ o. màmá ṣé bí ẹ̀yin náà mọ ọkọ tèmi èmi ti bá a sọ ọ kó gbọ́ sí mi lẹ́nu ẹ mọ̀ pé ọkọ tèmi ó lágídí díẹ̀ nítorí ẹ̀ mo ṣe wá bá yín kí ẹ wá bá mi bá sọ̀rọ̀. tọ́ọ̀ nánúà bó bá di ìrọ̀lẹ́ èmi ń bọ̀ ní àti ọkọ rẹ ojúkòrò ká fi rí ara wa ń a sọ̀rọ̀ yóò sì gbọ́. láti ara mm-hmm. ẹ màmí màmá mm-hmm. yín. Hello, ah. ah. tiẹ̀ ló wáá fi ẹjọ́ sùn èmi pé ìwọ ọfẹ lọ kógun jà Yorùbá pé ìwọ o bá Yorùbá jà mo wá wò ó pé o kọ ọ má lọ fi ogun jà Yorùbá o torí àwọn Yorùbá wọn wa o kí èmi yóò bá Yorùbá jà kò sí tí ẹnì kankan lè sọ èmi yóò bá Yorùbá jà mo fẹ́ kó ogun já Yorùbá ni. èmi mo máa ń bọ́ sọ̀rọ̀ èmi ni mo wà níwájú rẹ̀ tí mo bí ìyàwó tiẹ̀. yàyí mo kúkú rí ìwọ ṣùgbọ́n èmi kò ní gbà ni kò sí nǹkan kan tí o lè bá mi sọ èmi kò ní gbà ṣẹ́gbọ́n. woru woru ah. woru ó bínú fi èmi sílẹ̀ èmi tí mo bí odidi ìyàwó rẹ̀ ó bínú kò wo ojú tèmi. Ah, ah. Hello, ah, ah, ah, ah, ah, ah, ah, á. ah, àbẹ̀kẹ́ èyí ah, rí ah, ah, o sì mọ̀ pé ń tó ọ dánwò yìí ọ ah, ah má jagun bẹ́ẹ̀ mọ́ ọmọ bá kéè jagun bẹ́ẹ̀ rú. èèmọ̀ kí lójú apẹ̀dẹ̀ kì ojú méjì báyìí ló ṣe ó gbé orí ọ̀rá rẹ̀ dání báyìí ní dirun fún un. dákun ṣé lóòótọ́ ni lẹ́yìn ìgbà tí wọ́n sọ wípé ó fi òòyà tó fi dirun ara rẹ̀ tán wọ́n ló wá mú irin dín ó fi fọnu ara rẹ̀. Hmm. adé o adé o kò forí dín fọnu o ebójú tí àìlọ́sẹ̀ ó gbé orí ara rẹ̀ lọ́ba ní dirun fún un ń dirun ẹ ẹ ẹ ọmọ òun ọmọ òun ọhún ah, ah, oh, ah. má lọ mọ. kí ló dé tẹ̀ ń pè mí. sáà ní jáàsì tẹ́lẹ̀ ni ọ̀rẹ́ mi ló fẹ́ rí ọ jẹ. ó dá ọmọ ń gbọ́ o kí lẹ fẹ́ wí. mọ̀ lọ́mọ kí ikúkú ṣe pé sọ́jà ń tà ní í béèrè lọ́wọ́ rẹ̀ ń sìn àbíṣájé ń wà ohun tí mo fẹ́ òun ni pé kémi àti ẹ ká mọ fẹ́ra wa. kí ló wí fún wí. a ní ká mọ fọ́ra wa lẹ́nu. kò jù bẹ́ẹ̀ lọ. ó sì wá mọ nǹkan o pé ṣe pé wọn lọmọkùnrin o ó sì rẹwà àmọ́ tẹnu ẹ tí mọ́rùn náà ni. Ah, ẹ jẹ́ mọ sọ fún abẹ́ ẹ̀ ń bára yín sọ̀rọ̀ ni bó ṣe ń lanu lẹ́nu rẹ̀ pín ìpè sí wa la. ayé o. ọ̀rẹ́ mi dákun sẹ́nu mi bùtì sẹ́nu mi bùtì ẹ̀gbin ẹ̀gbin gùn. ẹbí ìwọ̀n wí fún ọ jẹ́ ìwọ́kọ́ ọ̀run ilé. ká dà fún ká dà fún ká dà fún. àti lọ fẹsẹ̀ ní ogún o ogún dé o àti lọ fẹsẹ̀ ní ogún o àti lọ fẹsẹ̀ ní ogún o. ah ah nínú ayé yìí náà ah. Ah. Ah. ìbọn ní màá ń ro lákọlákọ yìí. Ah. yìí olódùmarè màsánù wa nínú ìlú yà àmọ̀ sílé ayé wà Ẹ ká kóni lẹ́rú ká gbèdè ṣòwò kí ọ̀rọ̀ àwọn aráabí kó má tiẹ̀ wá dàbí àtẹ̀yìnrọ́gbọ́n ajá tá a wá gé e létí tán tí wọ́n á fọ̀bẹ́ pamọ́. kò á Ewo bẹ́ẹ̀ èwo ni ti àgbáǹréré tó yọ̀wò lórí sanransanran tí ò lè fi kàn olódùmarè mà gbà wá ojú rẹ la mà ń wò ṣàánú wa o má jẹ́ kí ogun ó borí wa o. Alto! Níbo! Níbo! Níbo! Níbo! Níbo! Atagbantagba lorúkọ tó pè yín ayé. Atagbantagba lorúkọ tó pè yín ìyá mi òṣòrùngà. Ẹ̀yin ilẹ̀ bọ́sù níta gbangba oníta bàbá tá ẹni kí ló níta bàbá ó ṣe. Kí ló wò? Ah! Ẹ̀yin wo bọ̀. Níbo! Níbo! Níbo! Níbo! Níbo! Níbo! ẹ̀yin. ó le púpọ̀ orí mi dẹ̀rú pátápátá pátápátá mo yanjú mo yanjú nígbà tí mo gbọ́ wípé wọ́n lé àwọn ọmọ rẹ̀ pada, wọ́n pa nínú wọn. wọ́n pa o wọ́n pa o wọ́n tún lé àwọn kan padà wálé ni. kí ló dé tí wọ́n pa á kò tẹ̀lé wọn. ẹ ní bọ̀rọ̀ èmi wò pé gúdúgúdú ni èmi kò fi gba kan túra sílẹ̀ ogun yorùbá àti bàrùbá èmi gbàgbọ́ pé bí bàrùbá ẹyọ kan bá dúró ní ojú ogun yóò kọ́ yorùbá púpọ̀ àmọ́ níbi tó dé dúró yìí tán inú ti bí mi àmì ti bínú mo ti bínú èmi yóò tẹ̀lé wọn lọ. èmi pa fúnra mi máa tẹ̀lé ẹ. ẹ kú dààmú ko. Ah, jẹ́ kí n dààmú. má dààmú. a ní ọjọ́ kí n dààmú. má dààmú. ṣé ibi ìbàrẹ̀ bá kan ni wọ́n. Hmm. Ah, òótọ́ ni àmọ́ má dààmú má dààmú. ó dáa o mhm. ti ní kí n padà hmm. máa fún ẹ ní agbára hmm? nímbọ̀rọ̀ olólùfẹ́ baálé wá mi wá kan òun àwọn yàwó olólùfẹ́ baálé wá olólùfẹ́ baálé wá kan òun àwọn yàwó àkàn òun àwọn yàwó olólùfẹ́ kí ni wọ́n ṣe ọ́ wọ́n sọ fún ọmọ ní ọmọ mọ̀ jójú rẹ̀ ọkọ rẹ lọ bójú rẹ̀ bá ti kọ́ rẹ lọ ọmọ bù rẹ wà ní ọmọ ìyára rẹ àmọ́ tó o bá rẹ́rìn-ín ojú rẹ̀ ọ̀ wálẹ̀ yọ́ dàbí tó bá rẹ́rìn kọ́ ọmọ dàlẹ́ ìwọ tó ṣe pé bọ́ ọ bá dúró yọ́ dàbí kọ́ ọmọ jókòó àjàjà pé ọba wá lóorin ìrìn afẹ́ kọjá níwájú mi yọ́ dàbí kọ́ ọmọ padà. gélede ọ̀dà kí ni mo ṣe fún ọ. sọ́pọ̀ mọ̀ pé mò ń bínú sí ọ àbí wọn kọ́ ló sọ pé wá dúró dé ọ ní àyìn lánàá tí mo dúró dúró dúró gbogbo ẹsẹ̀ ń ro mí ìrẹ́jẹ̀ ń ro mi ra wò padà wá mọ́. lọ́jọ́rò lánàá hmm. ah, ah, ah, èmi mo kò kú o èmi mo kò kú o àwọn sẹ́kànbẹ tó yẹ kémi náà ò fún ọ tó fi jẹ́ pé tí pápá bá ti jó mọ̀jàlá ọmọ wa ṣòfófó fún ọ ọmọ ọmọ àwọn ìrìn àjò mi àti pé tí nǹkan ńlá bá ń ṣẹlẹ̀ ọmọ ọmọ ah sọmọ pé ogun bàrùbá wọlé ni ah ẹ sọ́sì àárọ̀rùn kógun bàrùbá wọlé ọmọ pé wọ́n ní bọ́bá dijọ́ ogun ẹrẹ́nsẹ́ sọmọ líle bọ́bá dijọ́ ọjọ́ ẹrẹ́nsẹ́ sóbì kúkúrú mo ṣe pera mi padà nù màá wò pé ah kò mú nǹkan kan lọ bàbá hmm, bu yẹn rìn bàbá pè lóko tí jẹ́ mo ṣe fẹ́yẹ̀ pẹ̀lú ẹnu ó di wíìtì àwọn ogójì ìwìtì ńlẹ̀ ìjẹ́ ah. kí yín ipò kémi ọmọ ẹ lọ báyìí ní ẹ bá tún dìde ra yìí àwọn ogójì mi ní ẹ bá dìde lẹ́yìn mi ní ẹ bá bẹ̀rẹ̀ ní ẹ bá bẹ̀rẹ̀ náà bá bẹ̀rẹ̀ sí tó ní rọ́jò bá lu mi wọ́n rọ́ mo ṣe sọ̀rọ̀ àmì ìdìrọ̀ ọ̀bọ̀n mi náà ah. bí a ṣe rọ ọmọ mi mọ̀ ń gbé e mi bí a ṣe rọ sí mi mọ̀ ọ̀rọ̀ sẹ́nu ni bí a ṣe rọ ọmọ lu mi mọ̀ ọ̀rọ̀ sẹ́nu mo dúró ti igi kan báyìí ni bí mo ṣe dúró náà ni ah ó ṣe ó sì rà wíyẹ pé bẹ́ẹ̀ gan mo wà <laughs> sórí ìgbà yóò gbà pa igi lanu ni ah. olórí wọn kàn jáde ni ọjàre hmm. báyìí ó dúró wájú mi báyìí ń pọfọ èmi ń pègèrè òun pọfọ èmi ń pègèrè òun pọfọ èmi ń pègèrè bó ṣe yí sáyàjọ nu ó yí sáyàjọ báyìí mo yí sápẹta ni eré ló pè bọkà kásí òkè ni ọbára mi ń lé ni ni mo ṣe dira nu mo dé láàrin wọn báyìí wọn sì tún wá pọ̀ sí i bí ìlọ́po mẹ́ta tí mo fi lẹ̀ bọkàn jánu ni gbogbo wọn sì kú ẹyọ ẹnìkan mọ sẹkù nítòsí jẹ ń sẹkù torí pé jó bẹ́ẹ̀ àti pé mo fẹ́ kọ́ lọ rè é jíṣẹ́ ńlé òun wá lọ òun lọ lọ rè jíṣẹ́ ah, ẹ bá wò pé ara ogun tí mo dì n ò gbọ́dọ̀ mọ gbé buhari rẹ báwọn mo gbọ́dọ̀ lọ rè mupo bí bá mupo tán yìí mu àdí yìí wàá ṣẹ̀ṣẹ̀ fògùn rọ̀lẹ́ lára mi ó ṣe ṣẹ̀ṣẹ̀lẹ̀ lẹ́yìn wákàtí méje dọ́fàánù hmm. tí n fi lè dọ́dọ̀ rẹ mọ́ mọ́ bínú. kò tiẹ̀ lè mọ̀ rí bẹ́ẹ̀ bí <laughs> wọ́n eh. bá ti nífẹ̀ẹ́ olólùfẹ́ rẹ̀ kò ní fẹ́ pa obìnrin eh. torí mo mọ̀ pé ìdí tó fi ṣẹ́ obìnrin dóńdó kan kùnú kì í ṣe torí tiẹ̀ mo fẹ́ kọ́ lọ rè jíṣẹ́ ni ọmọ pé obìnrin ọmọ àlàyé ṣe ń lé òun lè ròyìn ọmọ pé ẹni tí ó ròyìn ogun kò ní kúkú ogun bẹ́ẹ̀ ni ẹni ìbọn pọ̀ ò ní gbọ́ dúdùn bọ̀ bẹ́ẹ̀ ni. Hmm. ẹlẹ́dàá mi ò mọ̀ sí <laughs> òun tó fún mi lákọni lójú ogun tó tiẹ̀ wá rí ọ̀rọ̀ ti rọrùn báyìí bàbá mi múra láti lọ ja ogun ìdà ọ̀mì hmm. ìsìn tó sì ti jẹ́ pé alágbára ní òun yóò wù mí kó o tẹ̀lé wọn lọ o kó o lọ ṣèrànlọ́wọ́ fún wọn. bàbá rẹ hmm. ogun da omi abara méjì làwọn da omi. Ah. Eh. inú mi ti ẹ̀dùn ní lélẹ̀ tó jẹ́ pé akíkanjú mo fẹ́. ogun da omi ah, ogun da omi ah, ogun tó kéré ni o sì adáyàjá mi <laughs> mo rò gbọ́ dà kọ àwọn ogun kan àwọn kan tí wọ́n ní wọ́n máa ju òkúta ná yẹn ni mo rò pé ọ fẹ́ sọ mọ̀ gbógun dà omi ni ogun kékeré nù ogun wẹ̀rẹ̀ mo ti sọ mo ní tọ́ bá dijọ́ ogun bá ránṣẹ́ sọmọ líle bọ́ dijọ́ ọjọ́ ránṣẹ́ sọmọ ìkúkúrú tòró nìkan ló lè jó wo ogun dá lójú ogun dàbí ẹ̀kọ́ èmi máa wà á mo ní ìgbà mi ogun àdàbí gààrí lójú mi èmi á sì máa fi rẹ̀ ń gbẹ. ọ <laughs> mọ̀ pé iṣẹ́ ogun yìí àjogúnbá ni bóyá ọmọ ẹgbọ́n tí máa pariwo Ìgbòho mọ̀rẹ́ Ìgbòho mọ̀rẹ́ ọ̀dọ̀ mi ló ti kọ́ sí ogun ǹjọ́ gbọ́n pa akíntola rí. bẹ́ẹ̀ni akíntola ó tún bá akíntola náà. akíntola olódògbò kẹ̀ríkẹ̀rí lójú ogun ọ̀bọ̀sọ̀kòtò kẹ̀mbẹ̀rẹ̀ bíi ìjà àtògbọ́mọ̀sán ló ti jagun wá lùbàdàn hmm. bẹ́ẹ̀ni ọ̀dọ̀ bàbá mi ló ti kọ́ sí ogun. Ah. àkíkà. igbó ni ogun tó bàbá rẹ̀ lọ jà. Hmm, òṣùpá mẹ́ta sí ìsìn. òṣùpá mẹ́ta òṣùpá ah, ah. kínní kan bá jà ò o àkọ́kọ́ kò sí ìrìn lẹ́sẹ̀ mi ifá ni mo rìnrìn àjò àmì ìhun ò dùn mí bí aṣọ ògùn mi ẹ̀ẹ̀kan lọ́dún mọ̀ mọ̀ ń wọ̀ <laughs> ẹ̀ torí Ṣàngó ni mo fọ̀. ó bóògùn jẹ́ lè ta wáyé. Hmm, bójú ọba sí rọ káàrà ó sá kò ní í fọ́ bẹ́ẹ̀ ni lọ́dọ̀ tí. fún àwọn àna ẹni tó fẹ́ fẹ́ ah, ọmọ rẹ̀. Ah, ọmọ dùn mí ṣé wọ́n lè sún sí ọdún tí ń bọ̀ kójọ kan fi rọ̀ ní sọ́jọ́jọba ti rọ̀ táàrà sá tó ti fọ́ aṣọ ogun mi kí mò ń ṣe é kún ogun ogún wa wù mí ni. òṣùpá mẹ́ta sí àyìn ni kò sì sí nǹkan tá a lè ṣe sí. ẹ ọ̀dà à ń pààrọ̀ kó dàbẹ̀lẹ̀ ìtàsí ọ̀nà ẹnu wọ́n fún ọ ládùn kan ó fún bàbá rẹ̀. kò mọ̀ wulẹ̀ fún mi ládùn wá tẹ̀lé wọn kẹjọ lọ jagun ṣẹ́gun ni. ó ti ń tẹ̀lé wọn ni mm. Mm, mm, ọ̀dà jẹ́ kí n bi falẹ́rì ní tí fábà tún sọ ọgbọ́ ṣùgbọ́n a pàdé bíi oṣù mẹ́rin sísìn. ifá ò fọ re o ah. kó o pa bì fún kó o lábì fún ah. ti wá rí tágbà ń ṣòro bí èwe hmm. ẹ ogun ò yẹ yín nínú ìlú ẹ̀yin lẹ tí ìfẹ́ ṣẹ́gun ogun hmm. bẹ́ẹ̀ ni ẹ̀rí ogun níwájú ogun lọ́tàn tí ń ṣẹlẹ̀ ẹ̀yin lẹ tí ìfẹ́ ṣẹ́gun èyí ti rí tí gbogbo yín ò pera yín jọ kẹ́ ẹ pàtọ̀pọ̀ kí tó lè bá a hó hmm. kẹ́ ẹ kojú àwọn bàrùbá tí ń bá yín jà kẹ́ ẹ lè bá a ní ṣẹ́gun lórí wọn. Hmm. ẹ gbówe àwọn àgbà ni. pa. wọ́n ní ẹ̀kọ́ wọ̀rin ejò. ìjọ mẹ́jọ. bẹ́ẹ̀ ni ní ìsìnkú pọ́n. Hmm. kọ́ka ó ṣáájú kí paramọ́lẹ̀ náà ò wá tẹ̀lé kí mọ̀nàmọ́ná náà ò wá máa ya wọn bérebére kó máa tẹ̀lé wọn lọ kí ṣèbí àgbà òjòlá náà máa wá wọ́ rúru bọ̀ lẹ́yìn ta ni ó dùn òun náà. kò sí kò sẹ́ni tí ó rò pé òun ó pèjò ẹ wo ìbáwù mi kẹ́ ẹ ronú wà ní bó bá kọ iwájú sí ọ. kò tá. bó bá wá kọyìn sí ọ ńkọ́. <laughs> kéèyàn ó dàn lọ́fà bó bá wá kú olúwa rẹ nìkan. kó tẹ̀rọ ara rẹ pa. kó mọ̀ bí ó ṣe tẹ̀rọ ara rẹ pa. Hmm. àìkọ́ wọ́n rìn ọmọ ejò níjọ́ ọmọ ejò níyà. ọ̀dà. Hmm ẹ̀yìn ah, n ó lè bá àwọn èèyàn mi sọ̀rọ̀ a sì fi mọ̀ ṣọ̀kan a fèdè ṣọ̀kan a dè lóhùn kan olódùmarè yóò sì fún wa níṣẹ́gun. ẹ jọ fọ afọ papọ̀ gẹ́gẹ́ bí àgbàlagbà. ọ̀dà ọ̀dà hm. bó ṣe rí nù. lọ́yọ̀ mákin ọ̀dà àbíṣẹ́sì ọ̀dà. sákàwé fún wa yiwa to ah eh, eh. yo kasu yo wa mi eh. nǹkan tí ojú ẹ̀ wà òun ni ojú ẹ̀ rí yẹn nẹ́mẹ́rò hmm. ẹ̀rù ń bà mí ọkọ mi sọ pé ní báyìí òun gangan òun fẹ́ síwájú ogun òun fẹ́ lọ kọ ojú yorùbá. Ah ní ìgbà tí wọ́n ti mú àwọn ọmọ rẹ̀ tí wọ́n ti lé wọn òun tún fẹ́ wá padà lọ dá ogun jà ọkọ rẹ̀ kì í gbọ́ ọ̀rọ̀ o. a fẹ́ lọ kojú yorùbá yorùbá ní agbára kó fi yorùbá lẹ̀ ọkọ rẹ̀ kì í gbọ́ ọ̀rọ̀ ọkọ rẹ̀ ní agídí púpọ̀ púpọ̀ bó bá ti rí kó ṣe ara rẹ̀. ẹ ẹ nẹ́mẹ̀rọ ẹ jọ̀ọ́ ẹ wá bá mi lọ bá ọkọ mi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí i mo mọ̀ pé tẹ́ ẹ bá wà ní eléyìí ó máa gbọ́ tìyín. tí èmi ti lọ lẹ́ẹ̀kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí èmi kọ́ tún lọ ní ẹlẹ́ẹ̀kejì. número ọfàbákò ejo, ewo ẹ wọ́n ló bá sọ̀rọ̀ lé ẹ̀ẹ̀kan sí péré emi jọ̀ọ́. èmi èmi ò rí àyè rádaràda èmi ò rí àyè rádaràda èmi ti lọ bá ní ẹ̀kan kí n tún wá lọ bá ní ẹlẹ́ẹ̀kejì kọjá méjì èmi èsè alábùkù ọkọ ọmọ tèmi ni òun èmi ti bẹ́ẹ̀ ní ẹ̀ẹ̀kan ó ní rárá. sórí àwa ní bàrùtẹ àwa kò fẹ́ alágídí kí alágídí kó máa ṣe ti. ogun o agan ọmọ lọmọ gàlégàlé ogun o. Ah, gbà yé ogun lóró. Mm-hmm. abẹnú gọ̀gọ̀ mm-hmm. jẹ́ kó wà lára rẹ tó máa fi lọ tó máa fi bọ̀ mm-hmm. kankan kò ní ṣe kankan kò ní ṣe. agwa ní n bọ̀rọ̀. agbẹ̀jú o agbẹ̀jú ebi rẹ ló pé ń gbàkúgbà lákòókò kàkó kó bá wù mẹ́ ni mo ṣe tó mo fẹ́rẹ̀ bá àwọn bàbá mi. òní kí n ké pé ọ kí n yọjú sí ọ olùrọ̀ olùrọ̀. àkókò tó báyìí mo fẹ́rẹ̀ ta mọ́ra kí n tó wí o gbọ́ kí n tó fọ̀hún o mọ̀ aganjú dáàbò bò ní nǹkan. Yeah! o ṣeun o ṣeun ọba lu ayé ilé kojọ àdìbò ìran kúkú ọba lu ayé ilé ìpè àjọbọ náà kúkú èmi rèé o èmi rèé o èmi ọkùnrin gidi wọ̀mí lọ́sọ̀ wọ̀mí lọ́sọ̀ ná wọ̀mí lọ́sọ̀ ooru wọ̀mí lọ́sọ̀ igi wọ̀mí lọ́sọ̀ erin kójú tó bá rí mi jẹ́ ó fọ́ tó bá lọ́nà jẹ́ dànù ìyà tó bá pé kéde tí wọ́n ṣe jẹ́ ó dẹni ìlẹ́lẹ̀ hmm. èyí tí mo wí lónìí kó rí bẹ́ẹ̀ àṣà ẹ̀ṣẹ̀ ó ṣe bẹ́ẹ̀ àṣà rí bẹ́ẹ̀ àṣà bàbá mi ń bẹ lẹ́nu mi. Bàbá. Uh -huh. Hello. ọkùnrin ẹ̀rú ẹ̀ka ọba olú ayé ilé pé àjọbọ ẹ bẹ́ẹ̀ gbogbo ìgbà tí n ti dé ìyẹn máa dá gbogbo n to kù táwọn baba mi fi n sagbara ẹ kó mi ẹ mi mi mi gbogbo ara rọ mí ẹ kó come. ẹ̀yin ọ̀sẹ̀ mẹ́kànlá ló tó lu àmì ìṣòkan lé ayé tó kó pọ̀ tí ń ṣe lé ayé tó kó lé ayé ró ẹgbẹ́ yìí lè má àwọn mi ṣèpàdé ẹ̀yin lẹ́ẹ̀jọ́ ń sùn lẹ́ẹ̀jọ́ ń jí ẹ̀yin ọ̀nà ọmọ làìlàìlàìlà. Eh, èmìrè o ọwọ́ mi ẹjọ́ gbogbo ara mi ẹjọ́ di kìkì hmm. tẹnu ó di tẹkùn ó di jẹ ẹkùn hmm. ojú tó bá wò mí kó fọ́ ara tó bá tì mí kó ṣubú èèyàn tó kọlù mí kó dòkú bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ hmm. mo wí lónìí ó gbọ́dọ̀ rí ẹ̀yìn pósí ayé rèé pósí ọ̀run rèé gbogbo ẹni bá ru kúrò mí bóyá ẹ máa sóde mí kí n jàkàrà yín kí n dúró báyìí kí n rí inú rẹ lẹ̀ àmọ́ rí súnmọ́lẹ̀ ni pósí ayé pósí ọ̀run àtàbó àtakọ àtọmọdé. àtàgbà bó bá pé báwọn tèmi ti jẹ́ ẹ̀yin ẹbọ rẹ gbé mi ẹ̀yin ń gbé èdè ẹ̀yin ọ̀sà ẹ̀nà làkàlàkàlàkà. Aginjù o! Ọ̀rọ̀ mi dàṣẹ, ọ̀rọ̀ mi dèpè tí mo wí lónìí kàṣà ṣe. Àgòyà Àgòyà Àgòyà. agirin ahun níyan kọ́ngbọ́nkọ́ngbọ́n kákó ògbólógbó ìràre ní fọyàkalẹ̀ hàràhàràn lọ́dàn àrèrà tó gbójúgbóyà ní pàrókò jẹ tewétewé adíẹ fún Ọ̀rúnmìlà bá mi àgírì lọ́gbọ́n ẹ bọra tí ń ran ọmọ lójú kankankan ogun ló ní kí bàbá wájà jẹ ogun lèmi wá sẹ igbe ẹranko yìí dènà dẹkun bẹ́ẹ̀ sì ni igbe sísìn dènà dọwọ. dìdágìrì kì í dàmọ́ lẹ́yìn ẹ̀kùn ìjẹ́ mo dìdágìrì lẹ́ni o agara agara kì í délédùmarè agara. ẹyin dẹ́kun mi. ọ̀rẹ́ ga àwọn ará ìlú o ti rí lọ́ọ̀kan. àbó òrí ni ọ̀kàrí. ẹyin kí ni èèmọ̀ nìyí ṣé bí ọ̀sán gbàgbé bí mo ṣe sọ ohun rẹ̀ fún ọ lára. ẹni mọ̀ pé mọ̀ rojú sojú. bẹ́ẹ̀ni. ẹni afata sójú rojú sojú. bó ti rí nù. ẹni mọ̀ pé mọ̀ rojú sojú. àfihàn mhm. sójú rojú sojú. ọ̀kàrìmọ́dé. ẹni mọ̀ pé mọ̀ rojú sojú. àfikún mhm. bọ́jú rojú sojú. ọ̀kàrìmọ́dé. bí tí n bá ti wá gbogbo kíní ìtàn kí nǹkan fẹ̀rù wọn. ọ fẹsọ̀ ni ó ti ẹ̀ gbọ́dọ̀ gbàgbé ọmọ àjànàkú ìyàrá ọmọ tẹ́yà bá bí ẹ̀yà ní ọjọ́ ọjà lọ. iṣẹ́ arákùnrin papọ̀ kò séwu ikú èkejì ò lọ́nà agare ìdósí ọlọ́run ọ̀kàrẹ́ o ọ̀kàrẹ́ <laughs> ah. ẹ gbádùn mi tó sí ọ. mọ̀rọ̀ ojú sojú mọ̀rọ̀ ojú sojú mọ̀rọ̀ ojú sojú àfikún bọ́jú ìrojú sojú àfikún bọ́jú ìrojú sojú àfikún bọ́jú ìrojú sojú mọ̀rọ̀ ojú sojú mọ̀rọ̀ ojú sojú mọ̀rọ̀ ojú sojú àfi yọ̀bọ́jú rojú sojú àfi yọ̀bọ́jú rojú sojú àfi yọ̀bọ́jú rojú sojú mọ́ ojú sojú mọ́ ojú sojú mọ́ ojú sojú ogún Atari ogún Atari ogún atare ọgbọ̀n ẹrù ọgbọ̀n ẹrù ọgbọ̀n ẹrù ọgbọ̀n ọkà wàṣẹ́ ọgbọ̀n ọkà wàṣẹ́ ọlọ́jà kèrè ojú kà nínú ilé yìí nínú ilé yìí nínú ilé yìí rédè rédè ara àdáni kọ́ máa nínú ilé yìí kẹ́ ẹ má gbòòrò ayé lé kí àtàyà àtọkọ àtọmọ kẹ́ ẹ má lura yín ló gbà yín. dábàá o dábàá. ayin ah, ah, hmm. wọ ọya máa bọ̀ ọ̀kadì máa bọ̀. Eh, ọ̀kadì ẹ máa bọ̀ bá máa bọ̀ ọ̀kadì ìwọ tó fi lélẹ̀ fún ọ̀kadì dẹ́kun mi ẹ eh, wo o gbìyànjú o tó fi lélẹ̀ fún ah. wo wo mi wo ọkọ̀ kan lọ́mọ wọ̀ yọ wọ́n gbádùn mi tó ń jẹ́ kí wọ́n mọ̀ èmi ni mo wí bẹ́ẹ̀ ká lọ ká lọ ká lọ. ẹ má jà má ẹ má jà má kéyì ẹ má jà má ẹ̀yin èèyàn mi ẹ má jà má ẹ má jà má kí ló dé tẹ́ ń jà kí ló dé tẹ́ ń jà ẹ má jà má báyìí kí ló dé. kéyì kéyì kéyì ó tó ó ti tó ògègèrò àti ọ̀tá kí ló torí ẹ̀ burú lẹ́nu ẹ̀ ni ó kì í ṣe ojú lójú ẹ̀ ṣé kò sí ojú lójú rẹ̀ ó gbé àdá sókè sí bàbá ó fẹ́ pa bàbá bàbá ìyálà yẹ ló máa fi àdá pa kì í ṣe mi o tó lè ṣe mo ní kó ju àdá sẹ́ni àbí kí n fẹ́ orí ẹ̀. Ah! nígbà tí àwa lọ sí ogun tí èyí wọn bá ara yín jà ogun Yorùbá ni àwa ṣe lọ tí ẹ̀ ń bá ara yín jà. Oh, yé mi Yorùbá wa Yorùbá wa ṣé ibi tí ẹ fẹ́ gbà yọ sí mi ni eléyìí kí àwọn ọmọ mi ó kára wọn kí àwa tó gbógun yà yín ìrọ̀lẹ́ pa ìbàrúbá ni èmi o ìbàrúbá kò kí ń ṣaagun o ìbàrúbá gbé ogun ja yorùbá a sì pa gbogbo yorùbá ni ẹgbẹ́ hey ẹgbẹ́ hey hẹ́ṣàì hẹ́ṣàì hẹ́ṣàì hẹ́ṣàì hẹ́kàgbà hẹ́ṣàì ìbàrúbá. ojú ọjọ́ àgbàdo dàbí èdìdí àgbàdo bá mi jà bájá bá lọ sóko apàdà wálé bẹ́ẹ̀ bá jà lọ yọ padà ni tágùtàn bá jẹ lọ ìpadàbọ̀ ni gbogbo àwọn ọmọ ogun mi àtàwọn ẹlẹgbẹ́ mi pátá ìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ pèdé gbogbo bí abali ọkàrí ọkàrí. àwọn balógun yòókù nǹkan. Ah, ọwọ́ asẹ́ ń bá mi lójú ogun bí wọ́n ń bẹ ní sọ̀rí sọ̀rí tó kálukú dúró tí mo sì mọ̀ pé bẹ́ẹ̀ sí bá kọjá fírí wọn hàn ni kò séwu àbí àwọn màrúbà àwọn ọba wa sí o hmm. wọn pọ̀ díẹ̀ o. ó kéwé aago ni ó dàdí. àṣẹ àṣẹ. Hmm. ẹ jẹ́ àgàbà yìí bàbá. ó sì ọ̀rá lami kankan. ògùn ó tún wọn fún sọ sọ sọ ní ọkọ rẹ ní yàrá àdáadá tó kọ ní àdásó èmi ọkọ ìwọ ni ìbàrúbá ni èmi ìbàrúbá ni èmi èmi sọ fún ọ nípa ọyà túbúlù rẹ mọ́nìkà túbúlù rẹ tẹ oya máa kọ yìí máa kọ yìí ìbàdàn bá ní ẹ̀mí mo ní kó máa kọ yìí. ẹ làṣà ọ̀kàràkàrà wọlé sùn gbogbo omi tó bá wà lónìí iná ní bẹ lára rẹ ẹ̀tù ní bẹ́ẹ̀ ni. èmi ìbàdúgbò ni ìbàdúgbò ọmọ ọmọ tó pẹ̀lú ìbàdúgbò. bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ náà lọ bẹ́ẹ̀ lọ gbogbo ògùn àwọn oníkọ́ bàjẹ́ kékeré wọn náà jó mọ́ kékeré wọn náà jó mọ́. wọn náà dé tó pé ìsìnbọ̀ ilé ọgbọ́n náà gbá ní ìṣèwé ara àgbà pàṣẹ bá mumi tinú rẹ̀ á tán bákẹ́ bá mumi tinú rẹ̀ á jù lánàá. ilẹ̀ ilẹ̀ bọ̀rọ̀bọ̀rì. irọ́ ilé ọgbà ọ̀nà gbanisẹ́wé àràgbá ẹ̀rọ tó kábàá fẹ́ẹ́ sọ ẹnu ọ̀ká ní kú. dúnúná dúnúná dúnúná ìbàrùbá lu èmi ìbàrùbá kò fẹ́ bá yorùbá jà ṣùgbọ́n yorùbá ló tọ́ ìbàrùbá o jẹ́jẹ́ ni ìbàrùbá lọ. alaba o alaba o alaba o alaba o aláṣẹ aláṣẹ aláṣẹ òróyìn òróyìn ilẹ̀ ọ̀gẹ́rẹ́ amọ̀kọ́yà nípa kìsí àgbò ilẹ̀ ilẹ̀ ilẹ̀ mọ́kànlẹ̀ yípo rẹ̀ ilẹ̀ ọ̀yá mú. irọ́ mi wọ́pà irọ́ mi wọ́pà ilẹ̀ kọ́ mú àti òun òun fi jẹ́ òun. akẹ́sẹ́ báyìí ṣe láwùjẹ o. ṣé ìdílé láwùjẹ àwọn ẹranko. ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ọ̀gbọ́dọ̀ mú jẹ. ọmọ Yorùbá mi mọ́kọ́ ìbàdàn o mọ́kọ́ ìbàdàn o mọ́kọ́ ìbàdàn o bí ìwọ ìbàdàn kò ní gbà o ìbàdàn kò ní gbà o ìbàdàn kò ní gbà o ìbàdàn kò ní gbà ẹyọ ọmọgun àdúrà ti gbà kò sí sísè kò sáìsè o adúpẹ́ ogun ti sẹ́ ògúnlákà yóò sì mọlẹ̀ kó kodò tí rú òró mi lè fẹ́ jẹ̀wé rásán lè fi mọ̀ kí màmúrọ̀ bí aṣọ. nígbà mọ bí ó lálọ́dé láde ó lálọ́bọ̀ ni ó ní àní lóògùn kankan mọ̀ ṣẹ́gun òkú ti tì á lẹ́yìn. sọ́rí ìbákan yẹ. wọ́n ní ọwọ́ àjẹsọ̀ ara ọlọ́jọ́ wọ̀lú èèpo wọn ní okú wà ní àbẹ̀rẹ̀. balẹ̀lẹ̀ balẹ̀ bọ̀lẹ̀ bọ̀nà àríwárú àjìnlógún wíjì dàjọ náà òkè ìwòdó lókè nínú lóko ní kẹra kó ọmọ lè sọdẹ. ẹni àbáfẹ̀yìntì tó fi gbogbo ara ṣẹ̀kú. àníọ́ ara ayé ni àbẹ̀rù ọ̀run. kò sáré ìṣẹ̀kọ̀ ayé kankan lọ́dọ̀ rẹ̀. pápá ìtọ́ bá lóun sọ̀rọ̀ tó dá irọ́ ìgbèrè yín tí ọ̀fà mọ̀tẹ́kùn ló dìgbà ọ̀tá yàtọ̀ wákẹ́ tó kò wọ́n alátakò sọ. tó bá ṣe pé igi àgbálùmọ̀ nìkan ní bẹ́nu gbọ́ adùn ni ìwọ lọ́sẹ̀ ìtura ọ̀bọ̀ àti èmi náà lára. ọ̀dọ́dọ̀ ìṣàjẹ́ mi ò ọdún rẹ̀ ọ̀sẹ̀ ìtura. èmi ló ní ọmọ ọ̀sẹ̀ ìtura. ta ni jẹ́ bẹ́ẹ̀. wọ́n ti pààyàn rẹpẹtẹ òkú ti sùn. ó sọ lẹ́ẹ̀mí o òkúta yẹ́lẹ́yẹ́lẹ́ bẹ̀rẹ̀ lórúkọ tá a pẹ̀kún lẹ̀. ọ̀nà tó lórúkọ tá a pọ̀ di ọ̀run wọ́n ti fi ọ̀tọ̀ bá jì orí ọ̀rẹ́ ẹ̀ nìjí ilé. ṣé ẹ gbọ́ báyìí àìdégbò fóun ti mẹ́yìí oko oṣù ni lórí ṣé ẹ gbọ́ ọkọ̀. ọ̀sánwó-ẹlẹ́yẹ. ọ̀sánwó-ẹlẹ́yẹ. ìsánwó-ẹlẹ́yẹ. àti fọmọ ọ̀sánwó-ẹlẹ́yẹ. ìyá lọ́sọ̀ ọ̀sánwó-ẹlẹ́yẹ. ọ̀sánwó-ẹlẹ́yẹ ọmọ kékeré léńjé léńjé ni. ajísọ ọmọ ló ń pè ní ọmọ kan léńjé léńjé. ẹ̀wù ẹ̀ ń jẹ́ arámi lọ́ba ti dìdì pẹ̀lú bí o àwọn ọmọ yẹn kọ́ mi bí ẹ̀ ń kọ̀ pẹ́. ẹ jẹ́ àpanupọ̀ ká bá wí o àbí ẹ wọ́n rú ipò tó wà ṣé ó wáyé kó tún lọ sí jàgídíjà. ẹni tó lóyún gangan tó lóyún ìfún òní ọ̀bọ̀ gbòó ẹ já ń pa tiẹ̀ méjì méjì. kì í sẹ́ẹ̀dì ni mo bẹ́ẹ̀ ni kì í sẹ́ẹ̀dì tí wọ́n káwọn ẹrú tí wọ́n lọ fi ọjà ìjà òkété bóòlù mọ́ wọn lọ́ọ́ lónìí náà. kéyìn ojú tó bá wà lóhùn wọn ní fún ẹ o ò ní mórí délé òun náà wàá fẹ́ sọmọ fún mi. à ó ti sọmọ fún mi pẹ́ mo fẹ́ mọ́kọ wálé. ẹ ìwọ ọmọ ṣé ìnákúnà rẹ ò fẹ́ mọ́ pọ̀ báyìí. ìwọ sì rèé ogun bàbá rẹ bí ẹni gun ẹṣin. ta ni bàbá mi. Fankwa kí ló ṣẹlẹ̀. báyìí ń gò báyìí ń gò báyìí mi ní gò wọ́n ti pa ọ̀gá wọ́n ti pa ọ̀gá wọ́n ti mọ̀. wọ́n wọ́n ti pa ọ̀gá mi pa ọ̀gá wàhálà títí. bẹ́sẹ̀ yàyí bẹ́sẹ̀ yàyí bẹ́sẹ̀ yàyí. Fankwa. wọ́n ní wọ́n ti pa ọkọ tẹ̀yìn ní ojú ogun wọ́n pàtà ni ọkọ yín wọ́n ti pa lójú ogun. yéè wọ́n pàtà ni. a ní wọ́n ti pa ọkọ yín ní ojú ogun wọ́n ti ń bọ̀. Eh, ah, wọ́n ní wọ́n ti ń bọ̀ wọ́n ti pa ọ́ wọ́n ti pa ọ́ wọ́n ti pa ọ́. ó ti gbọ́kọ mi. Ah, ah, ah, ah, ah. Ah, Sabukibu Kanturi. Ogun dé o. Ogun dé o. Angenu a, kí ló ṣẹlẹ̀? Eh, bẹ́ẹ̀ bá tabuda mi kúrò chamber be go be hem tabu yero be kúrò ma ah. go shame. Ka be bá tabuda kúrò be go sari wi ti ara ma. Ah. Ba ma e ba wo ewu o. Iyan. èmi ti ké ké ké ké èmi ti ké ké ké pé kí òru kọ́ má lọ bá yorùbá jà mo ti ké ké ké o. ẹ lọ ẹ dúró kí ni mẹ́nu gbọ́ tí dún mọ̀rú mọ̀rú mọ́ ni bí ọba panijẹ kọ́ panijẹ yóò sì ní panijẹ kọ́ mọ̀ dún mọ̀rú mọ̀rú mọ́ ni mọ́ ọmọ ẹranko ni àbọ̀ mi èèyàn èmi agbógun mi mo mọ ogun mójú ogun ogún ọdún ni mo lò lókè ogun gbogbo ara mi ogun ni báwọn bá mi àmì kan gbá bóòrè bá mi àmì kan fẹ́ péjọ bá mi àmì kan lọ̀gbọ̀lọ̀gbọ̀ ní rẹ̀. bàbá a rí kankan ẹ rí kankan a rí kankan ọ yẹ la àwọn nu àwọn nu. Ah! ẹ bẹ́ẹ̀ ni wọ́n lọ àtòkọ́ àtàyẹ̀wẹ́ mọ̀ mí wọ́n gbọ́dọ̀ lọ ẹ mọ lọ ọ̀kọ̀ọ̀kan wọ yọ ẹni bá tún kù nù yín jáde o ọyà ẹyọ mo gbẹ so ẹ so ìpẹnsà kékeré so bá ẹni bá kúrò tó jáde. 我再讲一为。 àwàkáre nígbà wọ́n fi ń jagun ètìlá nígbà táwọn wí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní abógun lọ́ngbà náà ẹ jókòó ó tó wá di pé àsọyé òjò wa wà láàrin wọn gbà náà ẹ ǹlẹ́ mo kí yín o ọ̀rọ̀ yín ò ní dàrú olódùmarè àgbọ̀ ti yín o ẹ ẹ kú ogun àjàṣẹ́gun bẹ́ẹ̀ sì kó ogun àjàṣẹ́tẹ̀ kò ní burú fún yín nígbà kọ̀ọ̀kan ẹ̀rí ifá kan ló sọ̀rọ̀ kan ó nípa ògbó là á pe fá ẹ̀gán torí yọ là á podù tẹ̀tẹ̀rẹ̀gún abìdí gbòdògbòdò orúkọ tá a pòrìṣà láàkọ ẹ má ti forí là pò orúkọ tá a pèsè ọ̀dàrà bómi bá balẹ̀ omi máa ń lapa ní gbogbo àlá lapa rí o ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ ẹ ṣeun ẹ kí ló fa ìtumọ̀ fátìmọ̀kì àwọn àgbàfẹ́ wọn ní àpọ́nlé ò sí fún ọba tí ò lólórí ẹ wá rí bápọ́nlé ò sí sí fọba tí ò lólórí bẹ́ẹ̀ náà ni àpọ́nlé ò sí fún ìlú tí ò ní olórí ẹ èmi ìbá ní ká ṣe nǹkan kan bẹ́ẹ̀ a ó bá lè ṣe gbogbo ẹ̀yin balógun balógun balógun lẹ jókòó yìí ẹ̀yin tẹ́ ẹ bá lójú ogun ẹ ṣe jẹ́ kí kẹ́ ẹ ti ẹnìkan ṣáájú kó jẹ́ gẹ́gẹ́ bí olórí bá a bá ti ẹnìkan ṣáájú tó jẹ́ gẹ́gẹ́ bí olórí ẹ̀yin yòókù ẹ ó lè máa fún un ní ìmọ̀ràn ẹ ó lè máa fún ní àwọn ọ̀rọ̀ tó tó àti tó yẹ bí ò ṣe ní ṣìṣe ń tèmi rò láàrin. tí ó jẹ́ bí ọba. tí ó jẹ́ bí ọba. ọ̀dà ah, ọ̀rọ̀ ọlọ́gbọ́n ọmọ lágbára o hmm. ọ̀rọ̀ àṣírí nìkan níyàtọ̀ ọrọ tí mo gbọ. Bo ó sì dàbí pé ó fẹ́ ṣiyè mi ẹ ẹ já ṣe báyìí èmi gẹ́gẹ́ bí balógun ìlà oòrùn ẹ̀yin mo fẹ́ yọ̀ǹda ara mi fún mi kémi ó kúkú ṣáájú kéyìn ó sì máa fún mi ní ìmà tó yí kí gbogbo kíní ọ̀hún sì dánmọ́rán. àbí kílẹ̀ tí. Ah, ah. aya mi ah, ẹ kú ilé oúnjẹ mi ń kọ́. oúnjẹ yín ti ṣe tán yán ni mo gún pẹ̀lú eh, ẹ̀fọ́ kódà mo ti wẹ̀ ẹ́ lẹ̀. <laughs> Eh, wà wà wà eh, n ta wa kó lẹ̀ yóò lágbà èyí wà ní ká jẹ inú ta ta tó ń parí ṣé ìyẹn ni àbí. gbogbo rẹ̀ lẹ́ẹ̀jẹ̀ hm? àmọ́ okùn inú la fi gbé títà oh. ẹ wá rè jẹun náà. <laughs> ọ wà á mọ̀ pé ọkùnrin ni mí ọkùnrin nàdá àkàì zozozo káyà wá kí. wọlé wọlé wọlé ilé ìbáàbọ̀ ọmọ ìdúgbò wọn lẹ́rù. ẹ wọ kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣé yóò wá burú fún bàbá kọ́kọ́ dọ́wọ́ mu lọ́rùn ni ájọ àgbọ́dọ̀ gbó kọgùn rẹ ọyọ. ẹ jẹ́ àṣẹ sùúrù ẹ jẹ́ àfarabalẹ̀ dáadáa kì í ṣe pé gbàgbà ń bára wa rìn àlejò ọmọ bára wa rìn ká mọ́ mọ́ wọn ìwọ̀n ara wa ẹ tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ntí mo mọ̀ gbangba gbangba tó dá lójú ni wípé ká wá múrù ẹkùn ká lájá lọ́wọ́ ọ̀rọ̀ tí ò ní lè wọ̀ ni ìlú ó yọmọ dàrú ni. èyí wọn tiẹ̀ lè kò lè pọ̀ kàkíkì ni wọ́n ṣe akákù ẹkùn èèwọ̀ ni oníkálukú ya wá sọdẹ wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni. dákun táníkì ni ń talẹ̀kùn. èmi ló lóò lajú. níbo. ìbò èmi mo dúró yìí. ẹ pariwo sáà níbi mo jókòó sí. Ah! èmi wo kówó lu àbí tamara bíi ahéré ọkọ ọlásà tí ba májẹ̀mú èso jẹ alégboro tí dọmọ ẹranko lágara a ní májèlé lákọ ọdẹ ni mí bọ wàá jòkó ọkàn sì pèrè lẹkùn ọkàn pèrè lájà Ṣàngó ọba pa bàtà pa jẹunjẹun etí ẹ ẹ wo ọ̀rọ̀ tí bẹẹlí ọ̀rọ̀ sunukun ni o. báyìí wá ni o tí balógun ìwọ̀ oòrùn tí ọba ti lè fààyè lẹfẹ mi balógun gúúsù kó fi kan gbogbo wọ ìlọkọ káríkárí ntí ọba dà kọ o. tí ọba ṣẹlẹ̀ ko ṣẹlẹ̀ kójú òórọ̀ kára ó sán kára ó sán kó kókó ya pẹrẹpẹrẹ ẹ̀yin àgbàlagbà kì í ṣe lágbàlá bí ọ̀rọ̀ dé yìí wá sí odò ìpọnú mi kankan sọ sí mi nínú gbogbo yín lẹ pé obìnrin kan lèmi bí kò ká jẹ́ káwọn ọmọ wa kí wọ́n yẹra wọn wò kí wọ́n fìjà pẹ́ ta á kàwé tó lè tó gbangba sùnú ọyẹ nù wọn ká sì fà á lẹ̀ kóso lórí ìlú ẹni tọ́mọ rẹ̀ bá sì yege tó lọ tó padà dé tí nǹkan kan dé tí mi ò mí bàbá rẹ̀ ó sì máa so lórí ìlú lọ kàǹkà pátá ilé ìgbésẹ̀ yẹn tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ó bá ń lára mu. ẹ̀yin mi kàkiri. níwọ. tí n bá túra mi lẹ̀ nǹkan ń sàwọn ọmọ yín. èyí tó dá mi lójú ni pé a ní dẹ páńpẹ́ kámẹ́jà a ní dẹ́gẹ̀rẹ̀ kápá mọ̀tẹ́kùn bá a bá bẹ́ja lókè odò á jẹ́ pé kú bẹ́lí ẹja wò ni ikú ò ní ṣekú pa àwa méjèèjì. àṣẹ tí ó ń kọ mí lóminú tí ń jáwọ́ jasẹ̀ nù mí ọ̀rọ̀ ìjà tí wọ́n ní ẹ̀yìn ọmọ balógun mẹ́rẹ̀ẹ̀rin ọjà ipe tí wọ́n fi mọ ẹni oyè. ẹ̀rú ibodò ẹni tí ó kàn lùdò gangan lẹ̀rú ń bà àti pé ìní fẹ́ kó o fòyà o torí ilé ládìẹ ò ti níyì tó bá dé tàbáyé kẹbukẹbu nìyẹ rẹ kí wàá ló fẹ́ bà ń lẹ́rù tí mo tiẹ̀ tún ní ìwà akọni lójú ogun ah! <laughs> wọ́n fẹ́ fi kú ṣèpàdé ni torí èmi ni wọ́n lékè. <laughs> èmi lọ fẹ̀yìntì èmi ló gbójúlé hmm. ọ̀dà o èrò mi rẹ̀ ọmọ jòǹso èmi ló ń lù rẹ̀ ti ń bẹ lábẹ́ omi ọmọ pé kò yẹ ẹ̀sọ́ lọ́kọ rẹ̀ ọmọ gbẹ̀yìn ọmọ gbẹ̀yìn ọmọ gbẹ̀ngbẹ̀yìn tó dì mẹ́yìn lẹ́sìn ẹ̀ṣẹ̀ ìran bàbá wa ojú ni wọ́n fi gbọ́ta ìkòyí tó bá gbọ́fà lẹ́yìn ojú bàbá wọn ṣe Ìkòyí ẹ̀sùn ọmọ àgbọ̀n tí ì rí kú sá. Ó gbà. Eh, eh, eh, Bẹ́ẹ̀ni, hmm, kí a máa wí náà rùn, wọ́n níbi ọba lẹ̀ báyìí láàbọ̀ ọmọkùnrin. Àmọ́ ṣé ọwọ́ ajá ni báyìí? Ìní fẹ́ ká sọ̀rọ̀ kó lọ sọ́tún, ká tún máa yí dán ìsò sí o. Irọ́, ọ̀tọ̀ ni ojú tèmi tiẹ̀ fi ń rí ni. Èmi ń wò pé bá a bá dàgbà kọjá bàǹtẹ̀ onírù, ẹgbẹ́ ọmọ ẹni làá bọ́ ọ lé lọ́wọ́ kò sẹ̀ dìgbà tí olúwa bá tó jà wọ́n tó mọ̀ wá lálágbára ewu ìṣe fìjàfẹ́ ní dú àjà kan fọ́ lẹ́rán èmi mọ̀ pé ìwọ náà lẹ́ni oyè. sáwọn yóò wá gba gbogbo atótónu tá à ń sọ yìí já fìjà pẹ́ ta bírin bá kan ìkó tẹ̀ fún kan àmì ètò ọmọ owó tẹ̀ fún kò tí ì sí. ọmọ owó sì ni ọ ọmọ owó nígbà yìí láwùjọ àgbẹ̀dẹ hmm. kò sí ọ ìbémi náà lọ sáàgbẹ̀yìn wíwé tí àwọn wí náà wo jẹ́rọ̀mí rẹ̀ ọmọ jó lọ èmi ló ń lu rẹ̀ tí ń bẹ lábẹ́ omi. ọmọ pé ń oṣooṣo ogun torógun tó le nílé alára mo bá wọn jà ogun ìlú ajérò bẹ́ẹ̀ mo bá wọn jà ogun tọ̀rọ̀gùn àga èmi náà ni wọ́n ránṣẹ́ sí mi nígbà tó dojú dúgu èmi náà wọ́n ránṣẹ́ pé wò ó ha wọn ò fi ọ dá wọn ládàá pa ni torí bá ọ bá dá wọn wọn ò ní yé e jẹ́ ń dá wọn ládàá tán jẹ́ ń fi wọ́n gúnlẹ̀ kí n fẹ̀yìn wọn wọ́lẹ̀ tu. ẹ bá ọba pọfọ kan ẹ̀mí ìjẹ wọn ò kú o sọ fara mọ́. kàn kúlẹ̀ ẹ̀dọ́gbọ̀n. mọ mọ. ṣé máa bọ̀ tó o bá tí ì sọ pé máa bọ̀ níwà ṣé máa bọ̀. máa bọ̀ máa bọ̀ ah, ọ̀gọ́gán ọ̀nà báyìí lálákèrè ọmọ tó. ipasẹ̀ rẹ mò ń tọ̀ bọ̀. olórí burúkú èké ìbídùn òpònú ayírádà ń gbọ́ kí ló ló sasọ tó wọ̀. mo láṣọ ọrùn ẹ̀ ya. aṣọ ọrùn ẹ̀ ya <laughs> rádaràda orógùn ìyá rẹ̀ dasọ fún ọ òní ọ̀balẹ̀ ṣé ìyàlá yẹ ẹ̀rọ wo dasọ fún ọ. Ah! kọ́rọ́ gbá lẹ́nu ọ wọ́ tó máa pé ìlàjẹ mo ra mímọ mi ṣe wàhálà o. èmi náà mọ mẹ́ẹ̀fẹ́ ẹja o. mo mọ̀ pé ẹranko ni ọ. má jẹ́ ń wọ̀ létè tán ẹranko láàrin èèyàn èmi náà mọ̀ pé ẹranko ni ọ <laughs> òpònú ayírádà. èmi ò bá mi fọ̀ ẹ wo bó ṣe gbó bí ajá tó fẹ́ ah! bù mí jẹ ni. ẹ rọra sádìjà o. fi wọ́n lẹ̀ ibi tí ọba ti gbé sílẹ̀ là gbé jiyàn jàkadì. ọ tẹlẹdùn àlilẹ ẹ jà bó bá ṣe wù yín ẹ ṣe bó bá ṣe wù yín kẹkẹ. ẹ ẹ ẹ kí ló sàwọn wèrè tó mẹ̀mú filabẹ́ni tó sálẹ́gbẹ́ lórí. ha wo a máa jẹ́ jí wá bára ní bẹ̀bẹ̀ o mẹ́fẹ́ wàhálà nìní yìí o mo ti ṣiṣẹ́ ó ti rẹ̀ mí. ìwọ kí ló ń dá sọ́rọ̀ àwọn obìnrin sí. àjọ̀dá sí ni má jẹ́ jí ìkọlù rẹ o má jẹ́ jí ìkọlù rẹ o pàdédé ohun mi ṣẹlẹ̀ nílùú yìí ah, má ìkọlù rẹ o. ọ̀rẹ́ mi dákun so gbọ́ná wọ́n láwọn ọmọ ẹ̀kan ìlú mẹ́rẹ̀ẹ̀rin wọ́n fẹ́ ja ìjàkadì. Eh, ìjàkadì kan ni wọ́n pè wọ́n náà fẹ́ fìjà pẹ́ ta láàrin ara wọn wọ́n fẹ́ dóògùn wò. ogun nu hmm. abẹnú gangan ogun téèyàn máa ní dọjọ́ ogún lẹ̀. mo tiẹ̀ sì ní sùúrù bó jẹ́ ń ta tèmi tán. ojú ń kàn mí ni ọlọ́mọdé àkànjọ. ẹ ah, ah, káàbọ̀ mọ́kọ́ta mo kó pé o. ẹ ọ̀tá ń jẹ́ òpè ní ọgbọ́rọ̀ fún. ta ni òpè tí ò lè fún. Ah, ìwọ náà mọ́ra rẹ̀. wọ́n ní lọ́ọ̀bí mélòó lára rẹ̀. eléjò òkùnkùn bá gbé kàbí ọ̀dà. ṣe o ṣe. ẹ̀gbọ́n náà ní a tún ní ìjàkadì ni wọ́n fi yan ọmọ oyè. ìjàkadì bò ìjàkadì kan ni wọ́n pè o. wẹ́ẹ̀ ní kò nàdúgbò ni sọ̀rọ̀ fún mi kí n bùlá. wọ́n ní wọ́n fi jà pẹ́ ta láàrin ara wọn. wọ́n dógun wò. wọ́n ti wọ́n dógun wò. ogun. ogun ni wọ́n fi mọ́ ọmọ oyè. má fi lajẹ́ ọ̀rẹ́. Hmm. ọlá kí ọ̀rẹ́ mi tí ò lóògùn bó ni ó ti á ṣe báyìí o. ẹ̀gbọ́n náà ṣe é sì ní bàbá pé bọ́lá kí ó gbègbè orókè báyìí. elédùn àlọ́mọ yìí o elédùn àlọ́mọ yìí. má fi lajẹ́ ọ̀rẹ́. Fọlákẹ́ Ìrènímògún ará alágbẹ̀dẹ ọmọ awúkọ́gbinrin bí ẹni dàdẹ. ṣé bẹ́ẹ̀ ni rọ́lákẹ́ ọ̀hún ò lóògùn ẹ sì ń kì í sídìílé Ìrènímògún. ó sú mi o. <laughs> lóòótọ́ ni rọ́lákẹ́ ò lóògùn bó dàpọ̀ látàárẹ̀ ah. àmọ́ níwọ̀n ìgbà tí rọ́lákẹ́ ti lé mi ìbídùn lẹ́yìn tó ní mi lẹ́yìn ah, níbi tí mo bá tẹ̀ níbi tí mo bá dé a ọmọ gbègbè orókè o. ìbí dùn èké ìbí dùn. mo yìí parí. àwọn ilé ọmọ tó fọ́ra wọn lọ́dọ̀. wọ́n ti wà ń bẹ́ẹ̀ pẹ́ wọ́n wà ń bẹ́ẹ̀ pẹ́. àbáwọn náà ti ní ọ̀n náà ti bẹ̀rẹ̀ díje ni ọ̀rẹ́ mi wọ́n sì sí nínú ìkànnì àbí ìkànnì láwọn bẹ́ẹ̀ ni. wọ́n para wọn. kí wọ́n lábàá lẹ́yìn ọkùnrin tẹ́jú bẹ́ẹ̀ ni kí lábàá lẹ́yìn. lọ. Hmm? Ah, ṣé ò dànù. ó ní. à ah, wo yóò bá ń dáa fún ọ à ah, ń tètè mọ̀ pé iyọ̀ ti tán lé e àmọ́ eléyìí náà tó wàá lò fún ìwọn ìgbà díẹ̀ iyọ̀ ló funfun níní yìí mm. wo ó mm, ṣeun mo gbé nǹkan lé Ah, ìyá mi dùn ẹ kújọ mẹ́ta ẹ lẹ ó ó. ìyá mi dùn kí ìmúrí tẹ gbé fún ayaba wọn. ọ̀sà ni. pásò ah! fúra pásájà náà àjò fúra àjàjì bólú ọba fúro lè ní oko nígbà tí wà ń bọ̀ wá bí kò béèrè ọ̀sà kò sọ̀sà ìwà ń pé iyọ̀ iyọ̀ iyọ̀ elédùnmarè ọmọ ní jẹ́wọ́n kórè ayọ̀ yín lọ. àṣẹ o ẹ ṣeun ẹ sì mọ wá wo n ò ronú lọ bí ẹ ronú lọ. Ah, èmi náà fẹ́ dé ọ̀dọ̀ ìyá àjọkẹ́ kí n lọ dirun mi ni mo rí yín tí mo ní ìyá. ẹ ṣé o ẹ bá ń káwọn ọmọ. rọ́lákẹ́ ọmọ rọ́lákẹ́ ọ̀rẹ́ mi. Ah, eléwo nù. Ah. <laughs> mo ṣe ń wo pé sọ́ńdẹ́lẹ́ ni àbúrò dé. ọ̀rẹ́ mi. Hmm. <laughs> ìrẹ̀ní mògùn ará àlágbẹ̀dẹ ọmọ awúkọ gbìnrin bíi ẹni dádẹ ah. àgbẹ̀dẹ ṣùṣù lọ́nà tirẹ̀. èmi nu ìrẹ̀lẹ̀ tí ń bọ̀ lẹ̀ pọ̀kọ́ fún wa èmi náà ní mùsùn bọ̀bọ̀ dọ̀la bá jíde ọmọ awúkọ gbìnrin bíi ẹni dádẹ agùnfẹ́ gírírí bí òjò kù ní rẹ̀. ọ̀rẹ́ mi ọmọ sọ wo oòrùn. oòrùn bò n wà mọ́ pọ́ọ̀rùn wọn ti kàtàrí báyìí ọ̀rẹ́ mi ah. tiẹ̀ náà ni mò ń bá kà ọ̀rọ̀ rẹ ni ò jésù tí ò jẹ́ ń wò wọn lọ́rẹ̀ rẹ fẹ́ jọba inú rí odò ọ̀rẹ́ rí ọba jọba bó o níwọ náà ṣe lè dọ̀rẹ́ ọba. àbí o ọ̀rọ̀ ìdíje tí ń bẹ ńlẹ̀ iná ni ìní mò ń sáré kí sí pé kò sí ẹ̀dẹ́ ní oyè tó bá ti lè ah. já mọ́ ọ lọ́wọ́ sọ pé mi náà ti dọ̀rẹ́ olóyè nu. ó sì wọ̀n ọ̀rẹ́ mi tiẹ̀ náà dáa ó dájà sí báyìí mo ní àjẹkù ìtàn ìyá kan lé bọ́ọ̀bà ní ìpínlẹ̀ àjẹkù ṣe ń bọ́ ọmọ. àjẹkù bó o wọ́n ṣé o tún lẹ́mu ọ̀gùrọ̀ lé kí n fi tẹ̀ ah ọlọ́tí ni ọ́ mm. <laughs> ọ̀dà yá lọ ọ̀dẹ̀ àjùn ó dá mi lójú pé yóò lẹ́mu sànlé. òye náà ti dà yá lọ ọ̀rẹ́ mi ẹni oyè ẹni oyè èmi inú ó ti ṣẹ̀ṣẹ̀ ẹni oyè èmi inú ọ̀rẹ́ mi ẹ kú kalẹ̀ o. ẹ rà ọ̀yá mi à ń bọ̀. baálé mi àmọ́ gbọ́dọ̀ wúra wa níran lórí ọ̀rọ̀ àbẹ̀kẹ́ ọmọ wa torí pé àkókò ń lọ o ẹni tó bá dẹ̀ dákẹ́ tààrẹ̀ á bá dákẹ́. Dárúnjó. Ah, ọjọ́ pọ̀ dá mi màmá. èmi ni èmi kò yí ẹ̀ṣọ́ ọmọ ìgbà tí ìyá àwọn ọ̀tẹ̀ ọmọ mímọ́ ni è èmi gángan lóògùn èmi gángan lóògùn wo àbẹ̀kẹ́ tó rí òun òṣò tí ó ṣe tó o bá gbọ́ kẹ́ irun rẹ̀ lórí mọ́ ọ̀gbọ́n. ó dáa bẹ́ẹ̀ ṣe ń fi mí lọ́kàn balẹ̀ o àmọ́ gẹ́gẹ́ bẹ́yìn náà ti mọ̀ wípé èyí ṣolórí nínú ẹgbẹ́ àgbà hmm. àwọn tó kù mí náà àwọn ọmọ wọn náà ń díje ìwọ̀nba ní ọ̀rọ̀ tí mo lè sọ. baálé mi hmm? mo fẹ́ kí oyè yìí kó wọnú ìdílé yìí kí nǹkan kan má ṣùmọ́ wa ẹ bá mi tọ̀ àwọn onílẹ̀ lọ ẹ jọ̀ọ́. ó ti wíwọn àwọn onílẹ̀ sì ti gbọ́ wọ́n ti gbà á wọn aláṣẹ kò ti gbọ́ ohun tó wíwọn à ń sọ̀rọ̀ wo ò kíyè sára ni à gbólóhùn ìwọ fura ni yìí lọ ọ fura ni gbogbo tó o sì ń wí <laughs> èyí mi rò ńlá kan ló fẹ́ bá ń tọ́ pé baálé mi ṣe kò tó torí. ni yọ̀ torí rẹ̀ kò bẹ́ntì ẹ <clears throat> ẹ rí láwọn èèyàn olú ayé gbáyé ṣòfò náà dé wọn ilẹ̀kùn rẹ fàwọ́ ya wọn lóhùn òfin sì mí wọn lóhùn òfin gbé mi wọn ní kílẹ̀ ìgboro ṣẹ̀yìn ṣàmọ́kọ̀ yìí nítorí àbí ṣùkọ́lẹ̀ ayé èmi rèé o torí ọmọ mi àbẹ̀kẹ́ ni mo ṣe wá o gbà mí iye ọmọ ní gbọmọ kò ní gbọmọ Ọ̀rúnmìlà jẹ́ kó jagun Àjàyí jẹ́ àjà ṣẹ́tẹ̀ kórè mi yóò dorí adé kórè mi dorí àpèsè torí rẹ̀ mo ṣe wá ó yá òòṣà o hmm, ṣeun. ìlànà káàdì wọn akin àwọn alágbára ẹjọ ń gbé wáyé wọn sì ti rìn wọn ti rìn jìnnà rèé ṣùgbọ́n odigun mọ́ báyìí odigun náà sí odigun báyìí mọ́ obìnrin àdá èrò hmm. ikú ò ní àṣẹ o. níbi tí wọ́n ti bá a yé dé oníkálukú ti ra ayé fúnra wọn sì ra ayé bá wọn. ṣùgbọ́n tó o bá fẹ́ kí ọmọ rẹ ó jàjà sẹ̀kú lórí ọ̀rọ̀ wa lẹ̀. Hmm. àfi kí a fi ẹ̀mí rẹ̀ mí o. ẹ̀mí rẹ̀ mí lọ́nà bíi bóòṣà. ó yá ó yá ìnáwó rẹ̀ síwájú. Ah! ó mà ṣe. ìdúgbà tó wà lọ́wọ́ rẹ̀ ojú òkòrò rí ojú tó bá ti rí nínú ẹ̀jẹ̀ méjèèjì ẹ̀rí ọmọ òun ni a ó bẹ̀rẹ̀ yẹn rẹ̀ lọ́wọ́ wà jagun àjàṣẹ́dẹ̀. bá wá nílò ìrànlọ́wọ́ mi ẹ kàn sí mi. ẹ ẹdí gbọgbọ o mà ṣe o ọ̀nà lè méjì ṣé mo lè ká ọ̀nà yìí kí n tara ṣàṣàdélé àìbágbére nígbà tí gbé pàṣẹ àárò wọn ìbálòpọ̀ níbi tí gbé pàṣẹ ló sùn ewu ọlọ́yìn láàrin ààrẹ ló bá jà bí dàdà bá lu kí onílé mo bodè kí n tó wọlé àpò àlàbodè òsì ẹjẹ òṣùpá ni mí mo bodè fọlọ́wọ́n ọba ibà ìbà pẹ́jọ ọwọ́ pẹ́jọ àfọwọ́ ìbọn àtẹlẹsẹ̀ tí òun tẹ́ ẹ dójúgu ìbọn ọ̀nà ṣé wọ̀rọ̀kọ̀ ló tún fẹ̀ ìgbẹ́yìn ìyá mi ò ṣòro ga àpẹnumọ́wàgún olókìkí òru ẹ̀yin dẹ́ ń wọ ẹ̀nú omi sálásolo ọmọ mi àmọ̀ pé dọ́wọ́ yín o èrà ò gbọ́dọ̀ rí. bí rokoroko rọ̀nàrọ̀nà wọ́n bá rìnà títí tán bá kan àpáta wọ́n ń dá àpáta sí ni o àmọ̀ pé ikú dá ọ sílé nìí òṣì dá ọ sí lónìí àṣẹ èrí dá ọ sí lónìí bóyá gbé ìpèsè tó ń bẹ lọ́wọ́ ẹ lẹ̀ gbélẹ̀ káyìláyì àmọ́ pé o gbà lọ́wọ́ mi. ẹ̀yin tó ọ̀pọ̀pọ̀ pẹ́rọ́dà ọ̀pọ̀pọ̀ pẹ́rọ́dà ọ̀pọ̀pọ̀ pẹ́rọ́dà bíkún bá wọnú aṣọ pẹ́rọ́dà. ẹ ṣe o ẹ ṣe o tó láyé ẹ ṣe súnmọ́ mi ah, ah, sórí lórí mi torí tiẹ̀ mo ṣe ṣe fọwọ́ kan fọwọ́ kan rùn yìí fọwọ́ kan èmi ò ríbi tí ọkùnrin ti rí obìnrin tó ń sá lọ o tó bá yẹ pé jẹ̀dí lo yọ ẹlẹ́nu àbí dàkọ́lẹ̀ má ṣe yọnu. ẹbí máa ń rojú owó àwọn àtàánà ló bẹ̀rẹ̀. kí ló ṣẹlẹ̀. kí ni yóò yẹ nínú àwọn ọmọbìnrin ní ìyá tó ń bọ ìyá tó ń bọ ìyá lọ lélẹ́lẹ́ rẹ̀ kí ló ṣẹlẹ̀. o kàmá ní wàsá máa mú tẹ̀ kò ní yé mi. ọmọ ṣe fún wọn o ìwọ tó pé ìyá rẹ ò níran òwúlò fún alára rẹ kí ni ìdùnnú rẹ tó ní wọn ò lè ṣe wọ́n tó pé bó o ṣe rí ìbànújẹ́ ọjọ́ fáwọn òbí rẹ. ẹ má sọ fún mi pé ní adúrò ọkùnrin tí mo ti mú wá nulẹ̀ yìí ẹ má sọ fún mi pé eléyìí qualify ó qualify ẹ láìpẹ́. bí kí ni bó ṣe rí wọn ò lè ṣe kankan wọn ò lè ta kútú kankan bí wọ́n ah. ṣe yí wọn báyìí lọ yí mi sọ wọ́n sákàkiri bad. bí wọn bá ti ní gbọrọ kéèyàn fi jẹ ká lọ́dà ṣé ẹgbẹ́ yẹn fi gbọrọ tiẹ̀ jẹ ká. mo jẹ ká hmm. mo rọwọ ní fún wọn jẹ ká o torí ìrìn ládìẹ wọn lórí àbárí ah! adìẹ wọn ò sábà rí. Èdùmàrè ṣọ́ wa o lọ́wọ́ ibi. ṣéèké o ṣéèké o gbélé ènìyàn boni lára ó já aṣọ lọ. kò lè ní dáa fún ah, ah, ayé ò ní dáa kò ní ragbá fún atọ́ àti bí a ti rẹ̀. arúgbó dàgbà òjòkú ni wọ́n rán ni wọ́n rán ní jòkú wọ́n fi arúgbó. orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo tá a bá wí fọmọ ẹni agbọ́ fún ìsọfún ẹni ìwọ ló kọ́ ló gbà. abẹ́mọ́ o àtẹ̀tùtù tọmọ ara ibà kó ti rọ́pò rọ́ ara ló múre tí ó mo ti wá yín délé wọn sọ pé wà ní blog industry yín níbí ló jẹ́ kí n máa bọ̀ bímọ. kí ló dé tó ń sọ movement mi kiri kí ló sọnù lọ́wọ́ ẹ̀ tó ń wá kiri. àṣesílẹ̀ làbọ̀ wá bá ohun abáṣe làákẹ́sàn rẹ̀. bí yín gẹ́gẹ́ bí onígbàgbọ́ ẹ ní ìdàtí jẹ́ kí ẹnikẹ́ni kó máa wàásù fún yín ní gbogbo gbà. èlé lẹ ti wá rí lò. a ah, ṣe rí thirty thousand. nínú one seventy. yàrá mò ń yí o bí mò ń pè ọ máa kọ́ yìí o ara ẹ̀ rè é. mo gbé kílódé kílódé olórí inú wa o. o ní àgbékẹ́ ọmọ tí ìyá bí tó fọ̀já àràn pọ̀n mi ò ní dé church yẹn mọ́. àjọ àjọ plan ẹ̀ náà ni. àtìkú la jẹ́ nílé ayé. dókítà wí ẹyẹ mélòó. pé dáàdi ní shock. shock yes. sọ wọn pé kò lọ sí chọ́ọ̀chì mọ́ ó decide láti má lọ mọ́ èmi ò bá yín o jẹ́ ìrànlọ́wọ́. ó lè rànlọ́wọ́. ó nílò ìrànlọ́wọ́ mi jẹ́ ìrànlọ́wọ́ jàre. ọ̀run wò wá ní gbàgede.